ẹ̀yin aráalé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi tí a gbọ́ wọ́n ní Brazilian seer wọ́n ló fi ohùn ránṣẹ́ wọ́n ní ó fi ohùn ránṣẹ́ sí kábíyèsí láti encourage kábíyèsí láti gbà wọ́n nímọ̀ràn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace ẹ̀yin náà mìíràn pé a sọ gist kan ní àná lórí pé pàrọ́pò ní kí kábíyèsí má ṣe kò gbóná kò tutù mọ́ lórí ọ̀rọ̀ Queen Naomi ìpè ibi tó bá lè là ń bọ́ ọmọ ọkùnrin ìpè kí wọ́n gbé ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé kíákíá wọ́n ní Brazilian ṣe àyè ní kí kábíyèsí má ṣojo ìpè kí wọ́n má bẹ̀rù ìpè nítorí pé kọ́n má dẹ̀ blame wọn Queen Naomi pé nítorí pé kì í ṣe fọ́ọ̀tì Queen Naomi ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìpè kábíyèsí ló fi ọwọ́ ara wọn fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí allegedly bí a ṣe gbọ́ o wọ́n ní ti advice kábíyèsí pé kí wọ́n jẹ́ kí àwọn olórí kí wọ́n gbé lọ́tọ̀ọ̀tọ̀ ìpè wọ́n ń ṣe àwọn ìyàwó tí ó jẹ́ pé wọ́n lè gbé pọ̀ tó bá jẹ́ pé kábíyèsí fẹ́ ìfọ̀kànbalẹ̀ wípé ṣùgbọ́n kábíyèsí ló fa ọ̀rọ̀ yìí dé ibi tí ó dé yìí nítorí pé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí kábíyèsí gbé kábíyèsí ò gbé e ní ìgbà yẹn wọ́n ní lóòótọ́ wọ́n lè máa ní Queen Naomi ò dá sáwọn wọ́n bá wọn fáìtì wọ́n bá wọn dá sọ́rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace ipe wọ́n dá wọn dá gbogbo ẹ̀ wọ́n ní ṣùgbọ́n kì í ṣe ìjà Queen Naomi ní ìjà yìí ipe ìjà kábíyèsí ni ipe ìjà Queen Naomi kọ́ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ipe torí kábíyèsí gangan àwọn náà lọ fa wàhálà wá sínú palace fúnra wọn láti fẹ́ gbogbo àwọn obìnrin yìí ẹ̀yin èèyàn lé ẹ dẹ̀ mọ̀ pé bí a ṣe gbọ́ wọn ni pé àwọn sí àtàn ti sọ ọ̀rọ̀ yìí wọ́n ti lé bíi márùn lórí pé kí kábíyèsí fi àwọn olórí sí ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n má jẹ́ kí wọ́n gbépò ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń mashola gist tv ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá mashola gist tv ń kí yín mashola gist tv ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn èèyàn lé tẹ́ ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ wọ́n ní síà yìí láti Brazil wọ́n náà fohùn ránṣẹ́ sí kábíyèsí wípé kí kábíyèsí kí wọ́n di Queen Naomi mú wípé kí wọ́n dẹ̀ má sọ wípé Queen Naomi ló ń fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún àwọn wípé kọ́ dẹ̀ má blame Queen Naomi wípé torí Queen Naomi kọ́ ló fa gbogbo wàhálà yìí wípé kábíyèsí ló fi ọwọ́ ara wọn fa wàhálà wá sí inú palace wọ́n ní nítorí pé gbogbo àwọn olórí yìí wọn ò fẹ́ kúrò nínú pálàsì pé wọ́n ń gbé ìgbésẹ̀ ìkan sí méjì láti má de jáde kúrò nínú palace wọ́n ní nǹkan tí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fi ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní nǹkan tí kábíyèsí ṣe tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò tiẹ̀ wá bójú mu rárá ò ní pé wọ́n lọ fẹ́ àwọn olórí sínú palace wọ́n ní tó bá jẹ́ pé kábíyèsí ṣe ń fẹ́ àwọn olórí bíi ayaba síta wọn ló sì dá wọn ní ṣùgbọ́n ìgbésẹ̀ tí kábíyèsí gbé láti fẹ́ wọn sínú palace òun ló ba gbogbo nǹkan jẹ́ wọn ní ṣùgbọ́n bí nǹkan ṣe wáyé kí kábíyèsí wá bí oníkálukú wọn wọn ṣe máa máa gbéta tí wọn á lọ ralé fún wọn kán má kó gbogbo wọn pọ̀ sójú kan pé torí èyí yìí ó lè mú ewu wá wípé bí wọ́n ṣe sọ tẹ́lẹ̀ wípé èèyàn kan nínú àwọn olórí ó máa ṣe jàǹbá fẹ́nì kejì ìpè so kí wọ́n wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace nísìn ìpè kí kábíyèsí kí wọ́n má blame Queen Naomi o ìpè Queen Naomi ò ní fọ́ọ̀tì kankan nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ìpè kí wọ́n má dá Queen Naomi lẹ́jọ́ kankan rárá wípé torí jẹ́jẹ́ ni Queen Naomi jókòó wọn ìpè kábíyèsí ló lọ fa wàhálà pẹ̀lú àwọn olórí tán lọ kójọ yìí bí a ṣe gbọ́ nìyẹn allegedly anika mú wá fún ẹ̀yin èèyàn etí tẹ fi ń gbọ́ mi kò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe kò ní kan ìsàlẹ̀ àpò gbogbo ẹ̀yin subscribers tẹ ṣẹ̀ṣẹ̀ join channel yìí mo kí yín káàbọ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ ti wà pẹ̀lú wa tẹ́lẹ̀ ẹ ṣé ẹ kú gbogbo akitiyan bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ̀ ń like tẹ̀ ń share gbogbo ẹ̀ lárí o àdúpẹ́ lọ́wọ́ yín o ní agbára ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o mashola love you all thank you please share this video like and subscribe god bless you all.